ọlọ́run sọ ṣe ẹ̀jẹ̀ léèwọ̀ that is the general statement for la wà rọ̀túlùhù yóò kà sísù ànẹ́bí sì ń sẹ́sifáì ọyọ ilé tó jẹ́ ẹ̀tọ́ ń bẹ̀ ọjọ́ jáde fún wa pé àwọn o ìbá àsun ẹ̀jẹ̀ jù bẹ́ẹ̀ lọ jẹ́ ẹ̀dọ̀ ìbá kó ẹ̀jẹ̀ sínú jẹ́ láti sọ pé òjíṣẹ́ ọlọ́run yóò kọ́sìtù lè Quran yóò mọ̀ specify out of generality ntọ́lọ́mbà mú wá ní mú wá áàm òun fún wa yóò ṣe àdáyanrí nǹkan gbogbogbò wà tààmì ìmúlẹ̀kọ́sì. ànẹ́bí àtúmọ̀ generalize tí ọlọ́run mú wá ní múwá tó specify rẹ̀ nítọ́lọ́run mú wá ní múwá àdáyanrí ànẹ́bí àtúmọ̀ túlẹ̀ àtúmọ̀ túlẹ̀ kí bá rántí àwọn àdísì lórí rẹ̀ tó jẹ mọ́ ọ̀dàbẹ̀ ni pé nínú ṣé dandan nílò àdísì àwọn àpẹẹrẹ wà àwọn àpẹẹrẹ wà mẹ́ mo má pẹ̀rẹ̀ wà mẹ́ yẹn sọ̀nẹ́bí àmọ́ ń bá tó mú wá ní tó specify tó ṣàbáyanrí rẹ̀ ànẹ́bí àtúmọ̀ túlẹ̀ tí ó tún generalize ẹ̀ fún wa àsìgbà bẹ́ẹ̀ wàtàkìyídú alimutlak wàtàkìyídú alimutlak ọ̀rọ̀ tí kùránì bá mú wá ní mú wá mutlak tí ò fi òǹdè sí ọ̀rọ̀ tí ò ní òǹdè ọ̀rọ̀ tí ò ní ẹ̀yàn ànábì ó tún mú ọ̀rọ̀ ń wá yóò fi òǹdè sí yóò mọ̀rọ̀ ń wá yóò á fi òǹdè yóò fi dè é tàbí nídàkejì ètìláàkù lèmọ̀kọ̀yàd ètìláàkù àlèmọ̀kọ̀yàd ọ̀rọ̀ tọ́lọ́ ń fi òǹdè sí ànábì àtúmọ̀ yòòdè rẹ̀ kúrò ń bẹ̀ wá àtúmọ̀ yòòdè rẹ̀ a máa yọ kó ń bẹ̀ fún wa tó bá ń wá àlékún níbi ìyẹn kó sẹ́rí padà síbi àkọlé tí mo pè ní àlèyẹ́dìbòlè amalubel hadith ṣé dandan ni lílo hadith. pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ yìí ó jẹ́ ìfáàrà kìíní lórí pé Jésù ń padà bọ̀ ẹni tí gbogbo ń tá a sọ ìbáyé kò yẹ kó tún ní problem pẹ̀lú pé àdìsí ló ní Jésù ń padà bọ̀ kò yẹ kó ní problem tó bá wá gba àwọn nǹkan tá a gbọ́ yìí tá a sọ yìí tó gbà wọ́n wọlé tó tún wá ní pírọ́blẹ́mù pẹ̀lú pé pẹ̀lú àdìsí pé Jésù padà bọ̀ Ọlọ́run nìkan irú ìṣòro tí ń bẹ nínú ayé rẹ̀ nù ọlọ́run nìkan ló mọ irú ìṣòro tí ń bẹnu ayé rẹ̀ kò fẹ́ á mọ̀ nígbà tá a bí léèrè pé jẹ̀mọ́ ni kò fẹ́ á mọ̀ ṣòro ayé ìwọ̀n nítorí tó bá ti dákọ̀ ọjọ́ kan wọ́n ti mọ̀ bá sì bí òun ti tó nígbà wọn sì mọ̀ pé táwọn kó sínú skeleton táwọn kó nu pọ̀ pé àwọn sẹ́yìn jọjú ẹ̀ bọ́ ọ̀kan ni táwọn bá ti dákọ̀ ju àwọn ayé ó tètè sọ pé ìgbàgbọ́ wọn rèé o kẹ́ni sọ́ra fún wọn wọn ò tí ì fẹ́ káyé ó sọ̀rọ̀ fáwọn wọn ì fẹ́ kí ayé kó sọ̀ra fún àwọn. atúbẹ̀rẹ̀ kọ́ sí agbọ́nrin mi báyìí òun náà ìbára náà tún ni o mo pè yẹ ní ashubuhat fi nuzul Isa ibn Maryam alayhi salam wal jawab anha àwọn ìrújú nípa ìsọ̀kalẹ̀ Ìsá ọmọ Maryam àti èsì wọn àwọn ìrújú nípa ìsọ̀kalẹ̀ Ìsá ọmọ Maryam àti àwọn èsì wọn síwájú kí n tó lọ síbi ìrújú mo rí kíní kan lórí net ọ̀kan nínú àwọn àfọ́ òní comparative mi ò mọ orúkọ rẹ̀ mo dẹ̀ ṣíà rẹ̀ ó ṣe lẹ́kítọ̀ ọwá ń mú wá sí ìrántí ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ tó lọ ṣe ní Amẹ́ríkà ní yunifásitì kan ní Amẹ́ríkà ó dárúkọ yunifásitì náà yunifásitì yẹn ninety eight percent àwọn tó wà bẹ́ẹ̀ they are Christians wọ́n pọ̀ pàyà débi pé gbogbo hostel kìkì ṣọ́ọ̀ṣì ni. gbogbo kọ̀rọ̀ gbogbo gbangba ìkí ṣọ́ọ̀ṣì ni kódà wọ́n tún ní iléeṣẹ́ rédíò bíi mẹ́ta tó jẹ́ sí wọn ní campus nígbà tí wọ́n wá pe arákùnrin pé kó wá sí lẹ́kítọ̀ níbẹ̀ ó wá sọ fáwọn tó pè pé ẹ̀wọ́ owó kẹ́ ẹ make announcement lórí rédíò ní campus wípé kí gbogbo àwọn pastors àwọn referend àwọn evangelists kí wọ́n mú bíbélì wọn lọ́wọ́ kí wọ́n wà níkàlẹ̀ òun ní àwọn ìbéèrè tó ń fẹ́ di wọn òun ní àwọn ìbéèrè tó ń fẹ́ di wọn ẹ ń bá lè fóun lésì òun ó di kírísítíẹ́nì lójú ẹsẹ̀. ìbéèrè àkọ́kọ́ tó bi àwọn kírísítẹ́nì léèrè ó lẹ́yìn kírísítẹ́nì ó níwèé ọwọ́ yín ẹ̀ ń pè ní báíbùlù ẹ sọ fún òun báyìí ṣáàtà wo váàsì wo ló pe ìwé ọwọ́ yín ní báíbù ṣáàtà wo váàsì wo ló pe ìwé ọwọ́ yín ní báíbùlù. mo mo kiri yóò tó wà ń kẹ́kẹ́ pamọ́ wọn lẹ́nu ni o ó ní tó fa ìbéèrè yẹn ni pé ọlọ́wọ́ bọ̀ ò ní sọ tírà kankanle kọ́ mọ́ ló kọ ọlọ́wọ́ sì sọ pé orúkọ tírà mi rèé èmi ni mo sọ ọ́ kalẹ̀ from Genesis to Revelation kò síbi kankan tí ọlọ́run bíbélì ti sọ pé the bible is my book or this bible is my book it came from me from nínú quran ọlọ́run sọ ọ́ ní ààyè tó pọ̀ tó kọjá ààyè bẹ́ẹ̀ dógún tọ́lọ́ ti ń sọ pé kùránì yí àwa la sọ ọ́ kalẹ̀ tẹ̀nzílù rọ́bìlì alamin wọ́n sọ ọ́ kalẹ̀ látọ̀dọ̀ olúwa tó dá gbogbo ayé tó bá déwájú ọlọ́run pásítọ̀ tó gbé bíbélì lọ́wọ́ tó nítẹ̀lé ojúrí gbogbo ń tó ń ṣe tọ́wọ́ bí wọ́n léèrè pé ta ló ní bíbélì tó gbé lọ́wọ́ kí lọ sọ ronú sí ń tó sọ nílé ayé kò tó kú o kí wọ́n bí ọ léèrè léèrè yẹn o ìwé tó ọ̀tẹ̀lé láyé ọlọ́run mọ́gọ́ta máa pe ẹnìkọ̀ọ̀kan bí ìmáàmì yìí a pe ẹnìkọ̀ọ̀kan pẹ̀lú tíra rẹ̀ ẹ̀tíra tó nìyẹn o wọ́n bí ọ léèrè pé bíbélì ọwọ́ rẹ̀ ìta lónìí tọba ní olúwa mi ẹ̀yin náà lẹ́ní olúwa rẹ̀ àsọ fún wọn pé kìí ṣe tèmi o sọ orí pé mo sọ ń bẹ̀ pé mi ni mo sọ kalẹ̀ orúkọ tó sì ń pè tèmi ni mo pè bẹ́ẹ̀ àwa mùsùlùmí kú oríire àlè fẹ́ẹ̀lì ìbéèrè lọ́jọ́ àlèkìyàmà ọ̀sán òun fún ara rẹ̀ ló pe kùránì ní kùránì kìí ṣe pé wọ́n wá tẹ kùránì tán wá kọ kùránì sí lẹ́yìn kùránì jẹyọnu kùránì bíbélì ò jẹyọnu bíbélì ẹ̀yin kiri yó ṣe ti káwọ́ sókè ìdí arákùnrin ní ìdí tó ń tún fi bèrè rẹ o ó ní tẹ́ ẹ bá lọ sí ó dákọ̀ kọ́ńtírì ẹ lọ yẹn. Greece ó ní tẹ́ ẹ bá lọ sí Greece tẹ́ ẹ bá wọnú supamakẹ́ẹ̀tì ibi tí wọ́n ti ń tàwé tẹ́ ẹ bá ní place I want to buy a Bible yọ mọ̀ wọ̀ pé you want to buy a Bible ẹn take anyone you like nítorí pé Bible simply means a book ìtumọ̀ ẹni pé mo fẹ́ ràwé ìtúwọ̀n kọ́ gẹ́gẹ́ tó tó tó kọ́mẹ́tẹ̀ẹ́ tó lọ sáńké sáńké sáńké sáńké sáńké sáńké tí mùsùlùmí bá wo ike yọ ọjà tó ní mo fẹ́ ra Quran wọ́n ní sílé ńlá lẹ́sẹ̀rẹ̀ àbí kékeré sílé tí ó tú sí Yorùbá àbí Gẹ̀ẹ́sì àbí Faransé àbí ètò jẹ́ ti kìdára rúbáwá Kùránì ti wà lọ́tọ̀ kò dàrú à ìwọjà ó dàrú mọ̀ ṣe o ó níbi tó ń fi béèrè nìyẹn o ẹ̀ṣẹ̀ lé ní o ìbéèrè kejì ó ní ìbéèrè kejì nu ọkùnrin yìí ìbéèrè àkọ́kọ́ látàlàyé ẹ̀ ìbéèrè kejì ó ní ẹ orúkọ ẹ̀sìn yín ní jẹ́ christianity ẹ fi ṣápà tàbí àti váàsì ẹ̀hàn mi níbi tí the word Christianity tó ti appear nínú Bible any Bible you may have any Bible with you show me a verse wherein Christianity is mentioned as the name of religion or the way or mode of Jesus Christ as you claim. ó ní ká náwó làbàní ní Áńtíókì ni wọ́n ti pé àwọn ọmọ lẹ́yìn Jésù ní kìrìsìtẹ́nì wọ́n ní Mr. Man you are an English man and you understand simple English I ask you show me Christianity you are now showing me Christian Christianity is a noun Christian is an adjective do you really pass your exam? gbogbo pásítọ̀ lè fèsì alihamdulilayi iná dínà ìdá lọ́yí alìsìlám ọlọ́run dákọ̀ ìsìlám tààrà yàtọ̀ sí kọ́pù wà ní mùsùlùmí ó tún wá dákọ̀ ẹ̀sìn wa orúkọ ẹ̀sìn kírísítẹ́nì òsì lọ́dọ̀ ọlọ́run kò sínú bíbélì tó gbé lọ́wọ́ whichever bible you have the word Christianity is not there. It's not present. Absent. Christianity absent. Bible absent. ó ní wọ́n tó wá sọ pé tó tọ́ka sí Antioch who named you Christian? sọ́nà ló pè ní christian antioch ní àbámọ̀ pagans tí wọ́n wà ní antioch nígbà náà tí wọ́n láwọn lọ jí ìrere fún. so the name you bear is from pagan àwọn olóòṣà àwọn ni wọ́n sọ yín lóko ọlọ́run ló sọ àwa lóko wọ́n sàmọ́ kùmùlì mùsùlùmí min qabili wọ́n ti hàdà aláwọ̀ tó sọ wá ní mùsùlùmí. ṣáájú kámẹ́jì tó dé ni mùsùlùmí ti ń jẹ́ mùsùlùmí nínú àlùkùránì náà ọtúkùrà mùsùlùmí ọwọ́ yín kejì lókè báyìí o ìbéèrè kẹta ìdẹ̀lọ́wọ́ kan mọ̀jú tí mo sọ yìí ẹ̀ẹ́dẹ̀lọ́ kan ìbéèrè kẹta ni pé I need a pastor or a reverend or evangelist to show me the name of the son of Mary in Bible. The name, the name of the son of Mary in Bible. In any Bible you have, ó ní kí èyíkéyìí pastor tàbí rẹ́fúrẹ́ǹdì kó fi ibi tí orúkọ tí mèrí sọ ọmọ náà tẹ ló bí síbùjẹ ẹran kó fi hàn òun tọ́ba lè fi hàn òun nu bíbélì òun di christian èyí tọ́ba ti lè dáhùn ìbéèrè kan nu mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun di christian báwo kan bá náwó ó ní jesus kò ní ògbòdo ọ̀kan ní christ ah inú ẹ̀ bù ọ̀kan ní mẹ̀sáyà ah ọmọ ṣe fún ọ o gbogbo ọkọ̀ tó dákọ̀ ń pátá kìí ṣe ó kọjú ìyá ìyá tó bímọ tó sọ ọmọ rẹ̀ lọ́gọ́ tí ó bímọ orúkọ tẹ́ ẹ sọ́nù ẹ̀yin lẹ sọ ẹ̀yin sì kọ́ lẹ bí Jésù ẹ̀yin kọ́ lẹ bí Màríà ló bí kí sì ló kọ rẹ̀. ní máa ń wòra wọn pé what is what what what this man is saying now. ọ̀rọ̀ wa di pé wọ́n wá dòkò nù. the evangelist the reverend the pastor the bishop wọ́n wá ń wò wọ́n ń ṣẹ́jú pàkó pàkó <laughs> èmi ń fi báyìí rò parí báyìí. Eh. àbọ́kùnrin fẹ́ dorí àwọn rú mi orúkọ tí ìyá ìyá olúwa àwọn tó sọ lóòótọ́ ló sọ lóòkọ ṣé kìí sí jísọ́ọ̀sì ni ṣé kìí sí mìsáyà ni amọ̀dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run gbogbo ọkọ tí wọ́n ń pè lóòkọ rẹ̀ la the man The man is as good as Ahmedidat. The man is as good as Ahmedidat. He is good in language. Linguistically, our proof will lọ́bi pé à ethics gbọdọ̀ ti pẹ́ wọ́n tó ń pe Jésù. Jésù kọ́ ló kọ Jésù. on o ti pè mo pè ní Christ òǹkọ́ ló rẹ̀ mo pè ní mẹsàyà kìí ṣèyẹ ló rẹ̀ orúkọ tí yẹ sọ tí àwọn amòye mẹ́ta fi wá fún lẹ́bùn it's not Jesus it's not Messiah it's not Christ ẹni máa tún wò ó pé ẹ̀kí wá ló kọ rẹ̀ àbí nǹkan sì wọ ọkùnrin ni wọ́n máa tàwa lórí kí wá ló rẹ̀ only I will tell you now. I will tell you. Now, he said Jesus, I said no. He said Christ, I said no. He said Messiah, I said no. Now, out of these three, let's take Jesus. That is the most commonest name that you use to call. Now, do you know the son of Mary was an Israelite? Well, yes, we know, we know. And do you know that his language is Hebrew? Do you know that? yes, we know. Now, do you know the alphabet of Hebrew? Alphabet of Hebrew? Eyele, Abidi, Ede, Ederu. Do you know? Well, uh, what, what, what, what do you really mean? What do you really want? My, what do you really want? Only, yes, you see, what I want to tell you is this. Hebrew alphabet contains no J. No J in Hebrew alphabet. The word, the letter J is not in Hebrew language. Wàhálà J mo mẹ́ta mo ti sí ààrẹ mo sí ààrẹ mo mo mo post ẹ̀ nígbà tí mo rí letter J is not in Hebrew language. abd tiwa kó lè yé wa tọkùnrin yẹn ń sọ abd wa sẹ́ẹ̀ pé kò ní sí nínú kò ní rí àbí kẹ́nìkan wá kò ní kẹ́nìkan ojúlówó ọmọ Yorùbá kó pẹ̀ wá bí a sí kó pẹ̀ ní sí nínú kọ́ gẹ́sì Roma kọ́kọ́ nínú a sọ pé ọmọ àlèlélé yóò èyí sọ ọmọ yóò bá wò ẹsẹ̀ ló fi rìn wá wò ọkùnrin ìwà sílẹ̀ yóò bá wò kò sì fi nínú lẹ́tà Yorùbá kò sì fi kò sì kí àbí kò tún sí sẹ́ẹ̀dì níbẹ̀ àdáwò tó ṣẹlẹ̀ sí Jésù nù kò sí lẹ́tà j nínú Aramaic language j ò sì ń bẹ́ẹ̀. Do you know the problem they have? The problem is that when you go to Israel and you mention Jesus, they would recognize you.